بسم الله الرحمن الرحيم يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما ينزب عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọ̀pẹ́ fún ọlọ́wọ́ bá ọba kí ọdá ẹ̀mí wá sí ní ọjọ́ ìjọbí ló sì fún wa ní àǹfààní àti ìtúpàdé kọjọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lé láti tẹ̀síwájú nínú tafsiri wa ti àkùránì alápọ̀lé dẹ́ka wà nù sọ́rọ̀tì àkọ́ọ̀fù aya tí wọ́n ká fún wa ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó ní yába ní ádámà láyà tí náà nẹ́kùn ṣèǹkà ọlọ́ọ̀bá ọba àdéjọ́lá ní ẹ̀yìn ọmọ ádámà ẹ má ṣe jẹ́ kí àṣetáni òfìtì náà ní ẹ má ṣe jẹ́ kí àṣetáni òsì yìí lọ́nà kàmá àfọwọ́tà àbọ̀wọ́ ikú mi gẹ́gẹ́ bó ṣe ṣe sábàbí tí àwọn òbí yín méjèèjì tí wọ́n fi jáde kó láti jẹ́ńdà ìyẹn ni pé aya yìí ti pẹ̀lú àwọn aya tá a ti kà sẹ́yìn nínú súra yìí níbi níbẹ̀rẹ̀ tọ́lọ̀ bá fún wa lóyún tó ṣẹlẹ̀ láàrin anabi adam alayhi salatu wa salam àtàwọn màláyíkà lẹ́yìn náà ní tó ṣẹlẹ̀ láàrin anabi adam àtàṣe ìtàní ẹni gẹ́ẹ̀mí nítorí délé ọlọ́pàá ọba àdékọ́lá wọ́n wá kó wà mí torí pé àṣetáni ló sì sábà ní jíjáde ádámà àti ìyàwó rẹ̀ àwọ̀ kúrò nínú ọgbà àdẹ́rà tí í ṣe àjẹ́nà ọlọ́ba ní ẹ̀yọ́ ọmọ ádámà mo pè yín ẹ má sì jẹ́ kí àṣetáni kó fìtínà yín ẹ má sì jẹ́ kí àṣetáni wọ́n yẹ̀ yín kúrò lójú ọ̀nà tọ́lọ̀ kàmá àfọ́jà àbọ̀wọ́ ìkùnlẹ̀ ìjẹ́nà gẹ́gẹ́ bó ṣe ìtínà àwọn bàbá yín àbí àwọn òbí méjèèjì yẹn ni pé ìyá ńlá yín àhàwà àti bàbá ńlá yín ádámà tó ṣe sábàbí tí wọ́n fi kóònù ọ̀gbẹ̀dá ọgbà dẹ́ra kọ́dà yẹn ń zero àdúgbò àdìgbà àṣàkùnmá inú táṣe ìtaáni ṣe òun ló ṣe sábàbí aṣọ tọ́lọ̀ ọba fi bò wọ́n láṣìírí òun ló ṣe sábàbí kásán náà ìkákò lé orí ẹ̀hún aṣọ àti ìhìmá káwọn méjèèjì ọba àdébà rí òun kò ṣe rí ara wọn yẹni kó kálukú wọn bẹ̀rẹ̀ sí wùwọ́ ara rẹ̀ àṣetáni lùsílẹ̀ nítorí ìdílé ọlọ́ọ̀bá ń kìlọ̀ fún yín ẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́ ẹ jẹ́ àwọn ọmọdé ọmọ ádámọ̀ ẹ má jẹ́ kí àṣetáni orí yín mú ẹ má jẹ́ ká ṣetáni kó ṣe sábàbí tẹ́ fi pọ́pọ̀ nú dẹ̀rọ ọlọ́ tẹ́ bọ́ sínú ìyá ọlọ́ ọlọ́pọ̀ bá ní kẹlá ní iná owó yàrá ọkùnrin wúwọ́ wọ́n pàbí ìlú wúmi ẹ̀tọ́ látàrún náà àjínú yòókù yàrá ọkùn àwọn rìn yí o ní àìsàn láta ọ̀la níbi tẹ́ ìwò ti lè rí wọn àṣetáni inú àdánwò tọ́lọ̀ ọba fi se fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn náà ni pé wọ́n mọ̀ rí wa ṣùgbọ́n wò rí nítorí délé ọ̀nà tí ó gbà lápalára wa ọ̀pọ̀ torí bá wò rí náà rí bá ṣe pẹ́ta bá rí níbi tí bá ti rí àṣà ṣùgbọ́n àní rí náà rí ọlọ́ọ̀bá ti sọ ilé fún wa ó sì ti kìlọ̀ fún wa ọlọ́ọ̀bá ní ìdájọ́ aláṣẹ àfihàn àwòlíyá àdínlẹ́dínlẹ́ fún àwọn ẹni tí wọ́n bá ọlọ́run wa gbọ́ lódodo gbogbo ẹnikẹ́ni tí ọ̀bá ọlọ́run ọba gbọ́ lódodo tí máa ní rẹ̀ lẹ dájúdájú àṣetáàdì ilé ọ̀padà kò lọ́rẹ̀ ọ̀pá yìí dáhùn ṣe ìpalẹ̀ ọwọ́ ọdọ́mù kọ́rí ọlọ́run ọba ní tọ́lá ní àṣetáàdì ní ó dọ̀rẹ́ rẹ̀ nítorí délé ááyà ọ̀pá kẹsì wá sí tó sí òun náà ni pé ká sọ́ra fún àṣetá àṣetáni inú ṣe sábà di jíjáde bàbá ńlá wa àti ńlá wa ní àdìjáde inú ìkẹ́ wọn wà inú ìdẹ̀ra wọn wà òun ló ṣe sábà di tí wọ́n fi ń ṣe wàhálà tọ́mẹ̀dé nìyẹn fi ń ṣe wàhálà káwa náà má jẹ́ pé àṣetáni látara ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tí ọmọ gbèsè alọ́kàn tí ọmọ síwájú kúkúrú láti dùbọ̀ ọlọ́run orí ló ti jẹ́ etí tara ìṣẹ́ náà yọ ní pé èèyàn máa bọ́ kó nu ìkẹ́ tí ó sì ní fura inú dẹ̀rọ ọlọ́run ọba téèyàn wà látara pé sẹ́lọ̀ ọlọ́run bó sì ká ìdẹ̀ra náà kúrò nítorí bá ṣe ìdáni ti bá lọ́wọ́ sí ọlọ́pọ̀ sánú wa ọlọ́pọ̀ wa ní kọ́lá ní. وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها نعم قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون. الله nínú àwọn ayé tí wọ́n ká fún wa ìgbẹ́ bí abdullahi bin abbas rọ́dí aláwọ̀ tààrà ànú àti ọ̀pọ̀lọ́ àwọn àfọ́rí tẹ̀sí wọ́n láyà ìsọ̀kalẹ̀ ní lórí àwọn lárúbáwọ̀ sẹ́bọ̀ tí wọ́n mẹ́mọ́ kàǹgbà náà kí islam tó dé àbíkọ́ tó gba islam ọwà nù in tí wọ́n àtọ́dá tí wọ́n dá àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ nínú ìjọsìn wa ó náà ní pé ní kaaba táwọn èèyàn ti rọ kiri ka kaaba láyé ìjà ìyá náà wọ́n sí ṣùgbọ́n wọ́n á dáadáa lẹ́ẹ̀kan lẹ̀ afọ́pọ́lọ́ nǹkan ní pé gbogbo àwọn tí wọ́n kìí sàwọn ara kòrẹ́ṣì tí wọ́n kìí sẹ̀ràn kòrẹ́ṣì kọ̀tọ́ fún wọn kí wọ́n se tọ̀wáàpù pẹ̀lú aṣọ tí wọ́n ti fi sẹ́lọ̀ nítorí délé tẹ́ ẹ̀ bá wá igbó ń fẹ́ se tọ̀wáàpù kàábà lọ́kùngbà tí ẹ bá ti se ọ̀kan náà àwọn ọ̀ràn kùrẹ́ṣì torí báwọn báwọn làwọn ní kàábà ẹ̀tọ́ bá jẹ́ àjòjì ní tọ́bá fẹ́ se tọ̀wáàpù aṣọ tó ti lórí kọ̀gbọ́dọ̀ fi ṣe tọ́wà torí tí ń túnmọ̀ sí pé ó ti fàṣọ ọ̀sẹ̀ lọ́rin ọgbọ́dọ̀ ránṣọ tuntun tí ó fi ṣe tọ́wà tó bá ti ṣe tọ́wà fún tán kò tún ní wàṣọ wọn yóò fàṣọ ń lẹ̀bẹ̀ tàbí tí ọ̀gá wa ńlá sọ tuntun tí ó wọ̀ yọ wà nù ẹ tọ́jẹ́ pé ìran kùrẹ́ ìsinmi tí ó yà lásọ̀rọ̀ tí ó fi ṣètọ̀ wà tọ́bá rí àbùsẹ́bùsẹ́ tí ọ̀bá wá rí ìjókòó náà ní pé yóò ṣètọ̀ wà fún náà ní gbogbo yóò se tọ̀wáfún náà ní kí ni o ní hóhù ọkùnrin àti obìnrin ṣùgbọ́n tí wọ́n kàn máa sábà ṣe lọ́pọ̀ ọgbà wọn náà ni pé lójúmọmọ ìlọkùnrin ó ṣe tọ̀wá tiẹ̀ ní níwòwò obìnrin òun ó ṣe tọ̀wá tiẹ̀ lálẹ́ ipò kò ti rọ àkùn ṣùgbọ́n níwòwò náà ni ó ṣe tàbí kọ́ wá nǹkan bí tínítọ́ bá rí kó fi bo déédéé ojú ara rẹ̀ tí wọ́n bá sí ibi bẹ́ẹ̀ náà ni ó sì sí kí ni o bẹ́ẹ̀ náà ni ó sì máa ṣe tọ́wà eléyìí tí wọ́n sọ ẹ̀ wọ́n á lófin ọlọ́ọ̀ni ìpọ́lọ̀ ló ṣe lófin bẹ́ẹ̀ fún gbogbo àwọn ẹnikẹ́ni tí wọ́n bá wá ṣe tọ́wà fún ìdájọ́ ilé ìgbọ̀dọ̀ wọn bẹ́ lórí rẹ̀ ìlọ́lọ́wọ́ bá ní pẹ́lá wá ní wọ́n ìdá bá àlùfà ìṣà tí wọ́n bá wá sí sí àbúrú onáà nínú ayẹ̀ ipe ká máa ṣe tọ̀wáàfù níwòwò ká máa rọ kiri ká kàábà níwòwò ọ̀rù wọ́n a máa sọ pé wàjáde náà àríhá àbá àná wọ́n bá a ṣe ń tí wọ́n ń ṣe nù bá a ṣe báwọn bàbá ńlá wa tí wọ́n ní kọ́dá ọlọ́run gan lọ pa wá láti níbẹ̀ ìyẹn ni pé òfin ọlọ́run ló ní ká máa ṣe tọ̀wá fìdíwòwò ọlọ́run ọba ní pẹ̀lú àwọn dáwọn ló pé ó ní iná máa hàlá ayá kúrò bí sọ fún wọn ilé anẹ́bí sọ́tọ̀ máa wọ ayé wọ sẹ́lẹ̀ ọlọ́run ọba kì í pàwọn ẹrú rẹ̀ láṣẹ láti ṣe tọ́jẹ́ pé ìwà burú torí pé ìwà burú ni pé kí ọmọ rìn ní òwò ìwà burú ni pé kí o débi tá a pè ní pé ọ fẹ́ súnmọ́ lọ kọ́ wá jẹ́ pé ní òwò ni ọmọ sí tí ọmọ ajọ́ sí fọ́lọ́ ọba ní òwò ìwà burú lélẹ̀ sọ fún ọrẹ anẹ́sọ́lọ́láwọ̀ ayé wọ̀sẹ́lẹ̀ nínú ọmọ aláyàkúrò bìfàṣà sọ fún wọn pé ọlọ́wọ́ bá kì í pa àwọn ẹrú rẹ̀ lásẹ̀ẹ́ pẹ̀lú iṣẹ́ iṣẹ́ àbúrú bíi káwọn ṣe tọ̀wá ìlú ọlọ́bọ̀ bá lè kọ́lá ní àtàkùnrin náà aláhi fàlà tààlàmù ǹjẹ́ ẹ wà máa fọ̀rọ̀ tì sọ́dọ̀ ọlọ́run tẹ́ ìbọn ọmọ ni pé ẹ máa parọ́ mọ́lọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ wípé ọlọ́wọ́ ọba ló sọ bẹ́ẹ̀ ẹ̀yìn náà kàn gbọ́ ni nítorí délé ẹ̀yìn náà bá ti tì sọ́dọ̀ ẹ̀ mọ ẹ̀ wá ìmọ̀ nípa pé àwọn ẹni tẹ́yìn náà bá lẹ́nu wọn tí wọ́n sọ pọ́lọ̀ ló wí bẹ́ẹ̀ sọ́fẹsẹ̀ rinlẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rinlẹ̀ kò sí tọ́fẹ́ kẹ́yìn ẹ bá àwọn baba ńlá yín lórí bẹ́ẹ̀ ẹ̀yìn náà sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé nítorí délé anẹ́kísọ́lọ́lá wa alẹ́ wọ̀sán lọ́mọdé ọba pa aláṣẹ kókó bá wọ̀ láyà orúkẹ fàṣà ìtọ́jẹ́ sẹ́ẹ̀sẹ̀ ìwà burú ọlọ́ọ̀bá kì í pààmọ́ ẹrù rẹ̀ láṣẹ ẹ̀bẹ̀ ọlọ́ọ̀bá ọba lè kọ́lá ní. قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوه مخلصين له kàmà bàdá àkùntàrùn-ún ọlọ́gbọ́n bá ní jọlá ní qul ìdá Ànábì sallallahu alaihi wasallam wá fún wọn lé sí báyìí pé amara rabbi qul amara rabbi bil qist sọ pé gbogbo tọ́lọ̀ wọn bá ti pàwọ́ ẹrù rẹ̀ láṣẹ tó ṣe lófin fún wọn tó ṣe nídàjọ́ ní wọn lórí alkistu ni ọ̀nà ni àṣẹjọba bákan ká dúó sísin lórí ọ̀nà àtọ̀nà àwọn olùwọ́n ní ayé amọ̀rọ̀rọ̀ bí bèlà adìlè wọlé sí kọ́ọ̀mà ọlọ́mọ ọba àlekè ọlá tó fi pa wá láṣẹ ni pé ká já láṣẹ dọ́gba ká sì jẹ́ ẹni tí ń ṣe kí ni o ẹni tó dúó sísin tọ́jẹ́ pé gbogbo ìṣẹ̀mí rẹ̀ fi ń ṣe tọ́lọ̀ ni eléyìí àwọn olùmọ́ ní ìdí ìsìláàmù dúó lé lórí nù. No ìdí ni tó jẹ́ pé islam dínú lùwọ̀sàtíyà ẹ̀sìn kan ni tó jẹ́ pé kò sí kọjá ẹnu ààlà kò sì sí pé kábùkù áàdùó níwọ̀n bá bí tíṣẹ́rí àti ní áàdùó ni ilé lọ́lọ́wọ́ bá ti pàṣẹ kún amọ̀rọ̀ gbogbo ẹ̀sìn yín pátá wà kí wọ́n ojú akúrindẹ̀kún lè má sí ẹjẹ́ ẹni tí ó dúó níbi tí tí ń se lọ́n tó jẹ́ gbogbo ọkàn rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wà látara títẹ̀lé ìlànà àwọn òjíṣẹ́ níbi ó sì jọ́sìn fọ́lọ̀ ó sì jọ́sìn fọ́lọ̀ náà lọ́kàn ṣoṣo kọ́ mọ́ pa nǹkan ní ìpapọ̀ mọ́lọ̀ ó sì mọ́ jọ́sìn fọ́lọ̀ pẹ̀lú kẹ́lómi ò lè bá yí pẹ̀lú kẹ́lómi ò lè bá rí kó sé nítorí tọ́lọ̀ ọlọ́pọ̀ wà ní pẹ̀láwá ní kàmá bàdá àkóńtà òdúwò bí ọlọ́pọ̀ bá se ilẹ̀ yín bẹ́ẹ̀ náà lẹ́ padà sí àwọn afọ́ní tẹ́fẹ́ sí àlàyé tọ́pọ̀ lórí kí la gbà lérò pẹ̀lú àbíkúrò ọlọ́wọ́ bá gbà pẹ̀lú kàmá bàdá àkóńtà òdúwò ìpẹ́ bó se náà lẹ́ padà sí bákan náà fún ní tafsir gẹ́gẹ́ bí imam mujahid ó ní bá a ṣe pilẹ̀ ilẹ̀ padà sí ìyẹn ni pé ẹ̀ ń sẹ́mì ẹ̀ padà kú ẹ̀ tún padà sẹ́mì o ọmọ ẹ̀dẹ́ ni ẹ̀mí tá padà sínú bákan náà àwọn afọ́nitẹ̀sí ni ìtumọ̀ rẹ̀ ni pé bọ́lá wọn bá bó ṣe jẹ́ pọ̀ ńlọ́kọ́kọ́ pilẹ̀ ẹ̀sẹ̀ dáa yín bó ṣe dá yín lálákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà lẹ́ padà sí bẹ́ẹ̀ ṣe wáyé bẹ́ẹ̀ lẹ́ padà padà síwájú ọlọ́run àwọn àbáyé fi àdízi sẹ̀rí látọ̀dọ̀ anẹ́bí sallallahu alayhi wa sallam abdullahi bin abbas ni anẹ́bí sallallahu alayhi anẹ́bí dìde قام فينا رسول الله صلى الله عليه وسلم بموعظة النبي ديدي láàrin wa النبي سواسي fún wa nígbà tá nàbí ṣe wáàsì inú tá nàbí sọ fàkọ́ọ̀lá ànàbí ni yá ayyúhà nas ànàbí sallallahu alaihi wasallam ni mo pé ẹyọ mẹ́ẹ̀dẹ́ ni àpáta ìnákùn tó ṣàrú rẹ̀ ìlànà dájúdájú lẹ́yìn ikú á gbìyìn dìde padà lọ́sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n nírú òólẹ́ padà sọ́dọ̀ ọlọ́run kò fà àtán ẹ padà lẹ́jí ò ní bàtà lẹ́sẹ̀ rọ̀rọ̀ àtán ẹ padà ní níhòhò wòrìlán ẹ padà lẹ́ntí wọn dábẹ́ fún ẹgbẹ́ bọ́mẹ̀dé ni ẹsẹ̀ wáyé nù kò sẹ́ tí wọ́n bí sáyé pẹ̀lú aṣọ lọ́rùn rẹ̀ kò sẹ́ tí wọ́n bí sáyé tọ́wáyé pẹ̀lú bàtà kò sẹ́ tí wọ́n bí tọ́jẹ́ pé pẹ̀lú dídábẹ́ fún ló fi dé lá anẹ́bísọ́lọ́wọ́ àríwẹ̀sẹ́lẹ̀ ní ẹrẹ́ tí ẹ padà lọ́sọ́dọ̀ ọlọ́run kan sọ bẹ́ẹ̀ yọ bẹ́ẹ̀ dénìyàn lẹ́ni tọ́jẹ́ pé òfáàtàn kò sí bàtà lẹ́sẹ̀ rẹ̀ rọ́ràtàn àwọn ẹni tí wọ́n kì í tí wọ́n tí wọ́n wà ń hòhò wọ́nlán ẹ wá ní ẹni tí wọ́n dábẹ́ fún kàmáàbàdà àná àwùwádà halkẹ́ lórí ìlú anabi sallallahu alayhi wa sallam ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́ bí bàtà nẹ́bí ṣe ti bá sọ ọ̀rọ̀ ọlọ́ pé gbọ́dọ̀ wọn bá ṣe ṣe bẹ̀rẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ náà ni ọ̀dà padà sí ìṣẹ̀dá wa àkọ́kọ́ bẹ́ẹ̀ náà lá padà padà sí wà á dáná alẹ́ náà ìdákun náà fà ìdí ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ó ní àdéhùn láàṣe lórí ara wa dájúdájú á sì ṣe bẹ́ẹ̀ àdísì mẹ́nu sọ́yẹ́ buhari àti muslim nítorí délé àwọn olùmọ́ni kàmá bàdá àkúntà òdùn wọ́n ní tí túmọ̀ sí náà ni pé bọ́lọ̀ wọn bá ṣe pilẹ̀ ẹ̀sẹ̀ dá wa bẹ́ẹ̀ náà lá padà sí bó o ṣe wáyé bẹ́ẹ̀ náà lọ lọ bẹ́ẹ̀ náà ló sì dìde wájú ọlọ́ láyé ń bì nígbà tó dé kò sásọ lọ́rùn rẹ láyé ń bì nígbà tó dé ìwò lọ́wà kò sí bàtà lẹ́sẹ̀ rẹ pé ẹsẹ̀ tí wọ́n dábẹ́ fún bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ sì gbé ọ̀dìdẹ́jọ́ ọ̀gbọ̀dẹ̀ àpèyà ọ̀hún nítorí jẹ́ pé yálà aisha rọ́dí allahu ta'ala anha nígbàtá nàbí sallallahu alayhi wa sallam tó sálàyé pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn á gbé wọn dìde ń jọ ọgbẹ́dẹ àgbẹ̀ á mú gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn pátá ní òhun ó dìde kí ní ìgbà yálà aisha lẹ́rù ó ní annisahu wal rijalu wan nisahu ya rasulullah yanzuru ba'dhum ila ba'd ni annabi ọlọ́run àtọ́gbẹ́ àtọ́bẹ̀rin gbogbo wọn pátá lọ́wọ́ bó gbé dìde ní wọ́wọ́ tó wọ́n máa wòrá wọn anẹ́bísàlọ́lá rẹ̀ sínáwà ni yá àìṣà ó ní rẹ̀ àìṣà al'amuru aṣẹ́dùnmìn hada ní lámàrí ọjọ́ náà lọ ó ju gbogbo tó ń nítorí délé àwọn olùmọ̀kẹ́ ní ilá gbàlérò pẹ̀lú kama badana awala falpin lórí ìlú apákanú àwọn olùmọ́ni ìta àgbàlérò pẹ̀lú bá a ṣe ṣe ilẹ̀ ẹ̀dá ìṣẹ̀dá iná láàdá yín padà sí ẹgbà wọ́n rọ̀ wá látọ̀dọ̀ abdullahi ibn abbas rọ́dí aláwọ̀ tá a láàánú ó ní iná máa bada àkàlùkọ́bìnì adam mu'minan wa káfíra ọlọ́wọ́n bá ní ìbẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn látìgbà tó ti dá wọn ọ̀dàlẹ̀ tí wọ́n jẹ kéèyèrí ó ti dálẹ̀ tí wọ́n sì gidi o tí wọ́n máa jẹ́ múmínì jẹ́ gbọ́dọ̀ bá ti sọ́nà alukọ̀rání wọ́n lẹ́yìn ọ̀làpàkún fàmíkùn káfírún wọ́n ní kùn múmi ọlọ́run bọ́ bá àlejò ọlá òun lọ dá yín òun ló sèpìlẹ̀ ìṣẹ̀dá yín nínú yín kèfèrí wà ń bẹ̀ nínú yín aráwọn olùgbàgbọ́ òdodo nítorí délé yìí wọ́n ní bẹ́ẹ̀ náà lọ́nà wọ́n bó ṣe dá wa padà jọ gbèdè àkìyà bá a ṣe wà láyé ń bì tá a délé ẹlòmí gbọ́dọ̀ wọn bá gbọ́ ẹlòmí ọgbàgbọ́ ń jọ gbèdè àkìyà mọ́nà bẹ́ẹ̀ ló ṣe bá ṣe bára wa wájú ọlọ́run àwọn ẹnìkan jáde tí wọ́n gbọ́dọ̀ wọn bá gbọ́ àwọn ẹnìkan ó sì jáde tí wọ́n ọlọ́run bá gbọ́ àwọn olùmọ́ni inú ta àdísì tí wọ́n tó lè mú ìtumọ̀ ilé ìdáná lábẹ́ áyà wọ́n náà àdísì tó gbajúmọ̀ àdísì abdullahi bin masud rọ́dí allahu ta'ala anu tánàbí sallallahu alayhi wa sallam sọ fún wa pé dájúdájú ẹnì kọ̀ọ̀kan wa inú àpò òbí tí ń bẹ́nu ìyá rẹ̀ lọ́lọ́wọ́ bá ti pa ìṣẹ̀dá rẹ̀ pọ̀ iná àdákù yóò ti máa fi ìbátan ìkún mi àrùbáyìn náà yóò máa nùtùfà yóò máa fún ogójì ọjọ́ tó ń báyà kúrú alápàtà mìsìlẹ̀dáàlì lẹ́yìn náà ni wọ́n padà wá ní bá sí ẹran fún ogójì ọjọ́ tó ń báyà kúrú àtúmọ̀ ẹkúrú mọ́tò pàtà mìsìlẹ̀dáàlì tó ń báyà kúrú alápàtà mìsìlẹ̀dáàlì lẹ́yìn pàtó bá di ẹ̀jẹ̀ bá sí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dídì ìgbà náà ni wọ́n àti bá sí ẹran lẹ́yìn wá àgbà ìlọ́lọ́gbọ́ wà fẹ́mi sí ìlà inú tọ́wà náà àdíjẹ́ ọ̀nà àdíjẹ́ sọ́lá ẹ̀sẹ́mẹ́ ni màláíkà nípa ntí ẹrú yóò ṣe láyé iye ìgbà tí ó ṣe ní sẹ́mì ntí ọ̀nà ní dúkìá bákan náà iṣẹ́ wo ni ó gbélé ayé ṣe sọ́mọ náà ni àbọ̀mọ̀ àdìjẹ́ náà bàtà nẹ́bí wa débi ànẹ́bí wa sáré kọ́ àlàyé ànẹ́bí wa ni fọwọ́ lẹ́dí dọ́sí ibi ẹ̀rẹ̀ mo fi ọlọ́wọ́ ba búra tẹ́mi ní bẹ̀rẹ̀ wọ̀rẹ́ nínú ẹgbàá wa ni pé fọwọ́ láì lẹ́dí láì láì láì láì mo fi ọlọ́wọ́ bá tọ́jẹ́ pé kò sí ọlọ́wọ́ bá kò sí nǹkan ní ìtòtọ́ láti fi òdodo jọ́sìfù yàtọ̀ sóò nìkan ṣoṣo iná àhàdẹ́kù dájúdájú ẹ̀ nìkan nù yín lẹ́yà amálùbí amálì ahàlì ìjánà yóò máa ṣiṣẹ́ àwọn ọmọ àlìjánà hátà máa yẹ kónú báyìí wà ha ilẹ̀ àdìrà títí tó fi jẹ́ pé ǹjẹ́ máa bẹ láàrin rẹ̀ àtàlìjánà kò ní ju ìgbọ̀wọ́ kan lọ fàyẹ́sìbíkù alẹ́ ìjà báyìí ni kádàrọ́ ọba gbàwájú rẹ̀ fàyàmàlẹ̀ bí amàlẹ̀ ahàlì náà bí ó sì sí sí ọmọ náà fàyẹ̀kúrò ayọ́bà wọ náà torí pọ́lọ̀ bá ti pọ́lọ̀ ẹjọ́ wọ náà wọ̀nyí yọ ọmọ sisi ọmọ anáfà ajá ẹ̀kọ́nù bẹ́ẹ̀ náà wọ bẹ́ẹ̀ náà ìlàdìrà dẹ́pẹ́ ẹni tí ó kù láàrin rẹ̀ sí ná kò ní ju gbọ̀n kan lọ fàyẹ́sìlùkọ́ alẹ́ ìkìtà ní kádàrà ọba gbáwájú rẹ̀ fàyà àmàlẹ̀bí àmàlẹ̀ ahàlì jẹ́nà fàyẹ̀kọ́lá yọba sisi ọmọ àlìjẹ́nà yọba wà àlìjẹ́nà so wọ́n ní nítorí ìdílé kádàrà ti wà bọ́lá ọba ṣe ní ọkàlùkù ó nìrìn rẹ̀ bẹ́ẹ̀ náà ni orin ṣùgbọ́n ní sókí àdísí gbà ní máa bí rùjú pẹ̀tọ̀ ẹ̀yẹ tí ṣiṣẹ́ ọmọ àdìjẹ́nà lọ fá yọ́wà ṣiṣẹ́ ọmọ náà yọ́wà dọ́mọ náà tá a bá ní ti ṣiṣẹ́ ọmọ náà fọ́dún gbọ́ọ̀rọ̀ yóò ṣiṣẹ́ ọmọ àdìjẹ́nà yóò dọ́mọ àdìjẹ́nà ilé ìkò wọ́n sì ṣàṣedọ́gba pé lè báyìí sí wọ́n sì àwà just ní àbí bí àfún torí pé kí tí ṣiṣẹ́ ọmọ àdìjẹ́ náà bọ̀ ó kú dẹ̀dẹ̀ tí ó kù lọ́wọ́ ṣiṣẹ́ ọmọ aná ọba dọ̀mọ aná àwọn ni pé ìdáhùn méjì ni kókó làwọn olùmọ́ fún eléyìí ní sókí aláwọ̀ ni kò torí pa lọ anẹ́bí ni yọ wọ̀ náà kò túmọ̀ sí pé ọmọ bẹ́ẹ̀ nù náà títí láíláí mo rò pé kò hmm. túmọ̀ sí pé ọmọ bẹ́ẹ̀ nù náà títí láíláí fàyẹ̀kúkúlàhá yóò tọ̀nà òtún kẹ́ẹ̀sẹ̀ àwọn àdísì fẹsẹ̀ rinlẹ̀ lórí pé àwọn kan wà tọ́lọ̀ wọn bọ́ jẹ́ ń yá ìwọ̀nba tọ́lọ̀ wọn bá fẹ́ lẹ́yìn náà yóò dá padà sálì jẹ́nà lópa tí máa ní bá ti bẹ lọ́kàn wọn tí máa ní wọn bàjẹ́ alákọ̀ọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn táwọn pọ́n wọn sì sí ọmọ àlìjẹ́nà ìgá bá wọn sí ń wò níwòye sí ọmọ ẹ̀dẹ́ nìyẹn mo rò pé báwọn sí wọn gbá ah, kírun kírun ní gbàwẹ̀ gbàwẹ̀ ní assessment ti wà lélẹ̀ o lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá mọ̀lú tí ń se ọlọ́run bá mọ̀lú tí ń se ìdí tó jẹ́ pé rìwáyà padà wá nínú àdíṣe sáà nínú sáà àsáàìdí anẹ́bísọ̀lá àlẹ́ sọ́lọ́mọ ní iná àbdàlà yá àmàlà fí máa yára náà bí àmàlì àhàlì jàndà èèyàn máa ṣiṣẹ́ lẹ́ẹ̀tọ́ jẹ́ táwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn bá wọ́n pọ̀ máa àlìjàndà ni àmọ́lọ̀ ti kọ́kọ́ mọ̀ ẹ̀nẹ́ni ẹ̀yìn ẹ̀gá òun bẹ́ẹ̀ in tí ń se ó ṣe ṣe kó ṣe láàrin ìrìn àtọ́ náà in tí ń se báyà tó ti gba sẹ́hùn jẹ́ ìlọ́pọ̀jù nù sẹ́rẹ̀ ṣùgbọ́n ìwò ní mọ̀ nítorí ilé abdullahi bin abbas rọ́jà láwù tí ara hàn mú ó fi ara ìṣẹ́ pé lórí pé àwọn ẹnìkan wà tó bàbá ti dá wọn kéfè ìwà kéfè nínú àwọn òsè bí wọ́n ṣe jẹ́ kéfè níláyé bẹ́ẹ̀ náà wọ́n jẹ́ kéfè nílọ́ọ̀ àwọn ẹni tí wọ́n gbọ́ náà wọ́n bá gbọ́ kọ́ lọ́bọ́ káwà kú wọn bí wọ́n ṣe jẹ́ olùgbà ọlọ́run ọba láyé bẹ́ẹ̀ ni wọ́n sì kíni o bẹ́ẹ̀ ni wọ́n sì lọ́rùn anẹ́bísọ̀lá àlè òṣèlú nínú olùwáyà àdìsí ta ká kíkọ́ wá tó wọn bẹ́ẹ̀ ti máa pèrè aká yẹn tó yẹ ká fura bàtà anẹ́bísọ̀lá àlè òṣèlú ní ẹlòmí ọmọ àṣìṣe ọmọ àdìjánná nínú táwọn èèyàn ọmọ rò ó kú dẹ̀dẹ̀ tí ó fa ayé lẹ̀ yọba àṣìṣe ọmọ aná omi ju ìṣẹ́jú mélòó kan lọ yọba wọ ọmọ àdìjánà yọba àdọmọ àdìjánà anẹ́bísọ̀lá ayọ̀ sọ́lọ́mọ̀ wa ní ìwà ìnàmà àmàrù bí kàwà àti in tó se kókó jù nù gbogbo iṣẹ́ iṣẹ́ wo ló se kàn nínú sẹ̀mí rẹ̀ àbáwọ̀ àpọ̀ irú iṣẹ́ wo ni kú ká mọ́ ọ lọ bí ìgbà tánẹ́bísọ̀lá ayọ̀ sọ́lọ́mọ̀ tọ́ka sí fún wa pé irú iṣẹ́ tí kú bá ká mọ́ ọ irú rẹ̀ ìní ọjọ́ ọmọ ipò rẹ̀ jọ gbẹ̀dẹ̀ àkèyàmọ̀ tó bá jẹ́ sí ẹ̀rẹ́ ni nínú sí ẹ̀rẹ́ náà ló ti bára rẹ̀ nínú ìtànẹ́ sọlọ́lá rẹ̀ sọ́nà nínú àdísì tó tẹ̀sẹ̀ rẹ̀ annabi ni yóò bọ̀ ákú kúlù abdín àlámá máta àlẹ́ yìí gbogbo ẹ̀dá á gbèdìdé gbẹ̀dẹ̀ àkèyàmọ̀ lórí iṣẹ́ tó se kàn iṣẹ́ tí ń se lọ́tí pé ká mọ̀ ihò lẹ́wọ́n ti gbé dìde gbogbo iṣẹ́ tó ọba fẹ́ se mọ̀ ló pé tí wá ká mọ̀ mọ́ bẹ̀ kọ́ ihò rẹ̀ náà wọ́n ti gbé ọ̀dìde yálà ní kọ̀rọ̀ ni àbí ní gbangba irú iṣẹ́ tẹ́yẹ̀ bá ń se irú ibẹ̀ wọ́n ti lórí ibẹ̀ wọ́n ti se kí ni o irú ibẹ̀ ni tí wá ilé ká mọ́ bẹ̀ orí rẹ̀ náà wọ́n ti gbé dìde wọ́n fẹsẹ̀ rí lẹ́nu àdísà ní sọ́lọ́láwọ̀ àríwọ̀sẹ́lẹ̀ lọ́dún tánà bí sísẹ hajj ajẹ́tù gbọ́dá arákùnrin kan lórí nǹkan ọ̀gùn rẹ̀ ràkúmí tó gùn ràkúmí làmọ́lẹ̀ ràkúmí tẹ arákùnrin kan wọ́n wà nù sẹ hajj lọ ó ti gbé ara nìí yẹn pé o ti wọ ó ti ró ìròyìn fífún tọ́pọ̀ ìmọ̀ àrọ́ àti tí wọ́n dà àbúrà ìṣẹ̀lẹ̀ báyìíkà láwọn ọ̀lẹ̀ báyìíkà lọ nira àkómi rẹ̀ gbé sánlẹ̀ tó sì tẹ̀pa bàtírọ̀ ìka nẹ́bí sọ̀lọ́lá àlẹ́ wọ̀sálàm nẹ́bí sọ̀lọ́lá àlẹ́ wọ̀sálàm ni kí wọ́n palẹ̀ rẹ̀ mọ́ ó ṣe jànáza fún wọ́n wẹ̀ tẹ́ ẹ bá fẹ́ wẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ sì wẹ àwọn òkú yòókù ànábìíní ẹwẹ́ wọ̀ká fìlú òfin ìtàn ọ̀bẹ yìí tẹ́ ẹ lásọ rẹ̀ méjèèjì èyí tó rọ àti tọ́ dàbúra ibi ẹ fi sí ànábìíwá ni wàlá àtúkọ́ mìíràn rà sọ ẹ má fi aṣọ bò lórí torí pé tó bá ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ hajj kọ̀gbọ́dọ̀ fásọ borí kọ̀gbọ́dọ̀ wé mórí títí ó fi parí àwọn iṣẹ́ kan anẹ́bílẹ̀ gbọ́dọ̀ fi bò lórí ẹ gbọ́dọ̀ fi tùràrí sí i la torí pé kí ni anábìrin fa iná wo yóò bá àfò yọ wọn kìyàmà ti bìlà bíyà anábìrin torí pé wọn ò gbé dìde ń jọ ọgbẹ di àkìyàmà lẹ́tí ṣe lè báyìí kan láhùnmá lè báyìí kan lè báyìí kan láṣẹ ní kàlàkàlà inú orúkọ tó kú sí ìrù yà lọ́lọ́ bó ti gbé dìde ń jọ ọgbẹ di àkìyàmà rẹ léèrè irú iṣẹ́ wò lọ́pọ̀ torí pé àwọn olùmọ́ nínú àánú ọ̀dọ́ inú tọ́pọ̀ nínú iṣẹ́ rẹ irú rẹ ní kó máa ká mọ́ ọlọ́pọ̀ ìtọ́pọ̀ nù sẹ́ rẹ̀ inú rẹ̀ kú mọ́ ká mọ́ ọ lọ ẹlòmíì ibi dáadáa ní kọ́lọ̀ káwà fún nínú mélòó ẹnu àwọn ẹni ọlọ́run tó jẹ́ pé inú òru lọ́lọ́run gbẹ̀ ní wọn sí inú òru máa ń jìrùn lọ one hundred ninety seven àfákàwá ó ní májèlésì ní gbòó nínú mọ́sálásí ànàbísí lọ́wọ́ àyẹ̀wò sẹ́lẹ̀ wọ́n máa pẹ́ ní àṣẹ ọkọ̀ ṣíbùlù gbogbo ibi tó bá lọ lókun gbàgbọ́ àtìlẹ́ tó pọ̀ wà ní ìgboro mọ̀dínà kì í ṣe pé máa gbìyànjú àti kírun mọ́síláṣí ànàbí nìkan o sáfọ́ àkọ́kọ́ kẹ́kẹ́ kó fòun ipò wa wà mọ́dínà inú ìlú inú ìlú ànàbí sọ̀rọ̀ láàrin òṣèlú ìwọ́n wà fún wọn a máa kírun ní sáfọ́ ẹlẹ́ẹ̀kẹ̀ẹ́kẹ̀ ẹlẹ́ẹ̀kẹ̀ẹ́rin a kí ló ń ṣe sáfọ́ àkọ́kọ́ kì í bàjẹ́ ìjọ kan orin rẹ̀ àjò pẹ̀lú dírẹ́bà rẹ̀ ìgbà tí dírẹ́bà dé ìgbà tí wọ́n wọ mọ̀dínà táìmù tó kù ó tó káàfọ́ lọlé kó kí àwọn ará alé kú lé o àti dé kọ́sáàdà alákọ́ padà wá mọ́síláṣí yóò sì bárùn ṣùgbọ́n afárùkú tó ń bá lọlé kó ọ̀pọ̀ òun bárùn àmọ́ òní bá sáfá àkọ́kọ́ ọba sọ fún dírẹ́bà rẹ̀ pé ní táàsì ní pé ọmọ sùn ẹ̀mí mọ́síláṣí lọ́sọ bá ara rẹ pé mi ti dé kí wọ́n bá ṣe tọ́tọ́ padà dé kọ́ padà wá ibi sọ́mọ tí pàdé ní parking space wà báyá láti rí àmà lọ ṣùgbọ́n tí wọ́n bá ilé lọ lé tó máa padà bọ̀ ní ìbáṣafọ́ àkọ́kọ́ àfa ìbáṣafọ́ àkọ́kọ́ ṣùgbọ́n wọ́n ń kírun lọ wọ́n ṣe sùjádà bẹ́ẹ̀ làfà ti dákẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ní sùjádà lọ́rọ̀ bá ti gbẹ̀mí rẹ̀ ní sáfọ́ àkọ́kọ́ mọ́síláṣí ànàbí sọ́lọ́lá wà ọdún tí wọ́n lọ mọ̀dínà nítorí ìdílé ẹja pọ̀ nínú sẹ́ẹ̀rì kíkó lè bá àkásẹ̀ rẹ̀ mọ́ wa lọ ó dùn lẹ́nu yorùbá ọlọ́dẹ́kú ọkásẹ̀ rẹ̀ máa lọ ọlọ́dẹ́kú ọká ó dùn ṣùgbọ́n sẹ́ẹ̀rì mélòó ló ń sí sẹ́ẹ̀rì mélòó ní kama padana awal halki nu'idu nkọ́mọ ṣe sẹ̀mí bẹ́ẹ̀ náà lọ́kùnrin gbára rẹ̀ èyí tí kú bá ká mọ́ ọlọ́ iná ni ọmọ jẹ́ ìsẹ̀mí rẹ̀ ọlọ́bó jẹ́ kí ikú ọ̀ká dáadáa máa lọ. ṣùgbọ́n àwọn olùmọ̀ wọn á tún sàlàyé pé tó tá a bá wé lè ọ̀rọ̀ abdullahi bin abbas lórí bọ́lọ̀ bá ti dábẹ̀rẹ̀ kẹ̀kẹ́ ní wàá nù wọn múmi ní wàá nù wọn báwo la ṣe fẹ́ wá ṣe ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àbí àdìsá ní sọlọ́lá alẹ́ wọ̀sẹ́lẹ̀ tó ní kúndù mọ̀lúdí yóò lọ́dọ̀ alẹ́ fitra gbogbo ọmọ tá a bí a máa bí ni lórí ẹ̀sìn àdámọ̀ tẹ̀sìn lọ́lọ́wọ́ bá ti fi sáré kálukú fa àbáwáwù yòhàwìdánì áwùyọ̀dà sèránì yìí áwùyọ̀dà jìsánì ṣùgbọ́n àwọn bàbá rẹ̀ méjèèjì ìní wọ́n yẹsẹ̀ rẹ̀ kó lórí ẹ̀sìn ọ̀dọ̀ àwọn sọ di kírísítẹ́nì àbí kí wọ́n sọ di ẹlẹ́sìn jíun yẹ̀wúdí àbí kí wọ́n sọ di ọ̀kan náà àwọn tí wọ́n jọ́sí fún náà àbí tí wọ́n bọ̀ nǹkan ní ṣùgbọ́n àdámọ́ rẹ̀ ọlọ́run bá dámọ́ lórí ẹ̀sìn gbọ́dọ̀ sí fẹ́ pamọ́ pẹ̀lú àdíṣe inú tí àfa ìlú kẹtí ọlọ́run láwùjọ ààlà sọ ni pé pọ̀tàkùrà wọn gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ̀ wọn bá dá fítọ́rà yẹn bẹ̀ lára rẹ̀ ọlọ́ọ̀bá ti dáa ṣùgbọ́n bí ó se wá rìn tí fítọ́rà ní ó se láǹfààní ọlọ́ọ̀bá bó se kádàrà oníkálukú àwọn ẹni tí wọ́n yẹ lọ́nà àbáwọn ẹni tí wọ́n fi sórí ọ̀nà wà nítorí ìdílé àwọn òbí rẹ̀ àwọn ọlọ́lọ́ òfin sẹ́ sábàbí tí wọ́n yẹ kó lórí ọ̀nà àdámọ́tọ́nà wọn bá dámọ́ lẹ́tọ́ tẹ́ pé yọ́ padà onu dídẹ wájú ọlọ́ọ̀ ní ní mùsùlùmí kọlọ̀bà kí ó sì wá ní mùsùlùmí jama bákan náà nẹ́bí sallallahu alayhi wa sallam ọlọ́ọ̀bọ̀ ọba àdìkì ọlá ọsọ fún agbógbó ẹ̀dá tó ń da alẹ́rí àtọ̀ kúnlẹ̀ ṣe ọ̀hún tó máa dá gbogbo tó lọ́wọ́ bá dá ọlọ́wọ́ bá tọ́ wọn sọ́nà bóyá ó kò sẹ́ni kan tó fi jọ́ kan tírénì rà pé irú oúnjẹ tó ọmọ jẹ ní kò sì skul kan tó lọ tó kọ́ pé wọ́n sì sẹ̀mí ni bọ́lá wọn bá ṣe dá ó sì pọ̀ bí ó sì sẹ̀mí gbogbo tọ́lá wọn bá sì dà bó ṣe fún lọ́gbọ́n bí ó ṣe jẹ bí ó ṣe mu ọlọ́run bá fún lọ́gbọ́n bí ó ṣe dáàbò bóra rẹ̀ ó kéré ni àbótó nínú ẹ gbogbo tọ́lá wọn bá dá ó níbi sí dọ́gbọ́n dáàbò bóra rẹ̀ àfi tí kẹ́mi bá jagbára rẹ̀ lólókùn gbogbo ilé wa nípa ọlọ́ọ̀bá ti dá àdámọ́mọ́ gbogbo gbogbo tó dá kọlọ̀bọ̀ sàmànà ọlọ́ọ̀bọ̀ bá ní kọlá ní náà fàríkọ́n hadá wà fàríkọ́n hapọ̀ àlẹ́yìí mọ́ dọ̀lálà إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أن ọlọ́pọ̀ bá lẹ́tọ̀ alá ní inú àwọn tọ́lọ̀wọ̀ bá dánú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn parí padà àbákanú àwọn ẹ̀tọ́ wọn dá owó wọn ọlọ́pọ̀ ọlọ́pàá fi mọ́ mọ́nà wọ́n parí apá àwọn apá ọmọ àwọn ẹni tí mímọ́ nà tọ́ sí ọfọ́mọ̀nà mọ̀ wọn àwọn kan sí wọn lọ́ba ní hápá àlẹ́ ìhun dọ̀láàlà àmì lọ́tọ́ sí wọn ìdí ni tọ́lọ́ba fi kí wọ́n lẹ́nu àmì kí ló dé tó fi jẹ́ pé àmì lọ́tọ́ sí wọn iná òun jẹ́ fàdúṣẹ̀ àfihàn àwùlíyá àmì dùnìlá àwọn eléyìí ni wọ́n kó àwọn àṣetáni lọ́rẹ̀ẹ́ múlẹ̀ yàtọ̀ sọ́lọ̀ wọn bá wọ́n má ṣe táni lálátìlẹ́yìn wọ́n má ṣe táni lónímọ̀ràn tiwọn wọ́n má ṣe táni lẹ́ntì darí wọn sí tí wọ́n ń se ní dúnilá yàtọ̀ sọ́lọ̀ kàkà tí wọ́n fi wọ́n lọ wọn bá láfi ni fún wọn àṣetáni làwọn mú láfi ni mànà ọlọ́wọ́ bá ìdílé ìtòbi jẹ́ pé àánú tọ́ sí wọn ìgbà wọn ti yẹ kúrò lójú ọ̀nà ọlọ́ba sì yẹ ọkàn wọn náà ọlọ́mọ àzáàbù àzáàbà lọ́rùn kòlóbà wọn ìgbà wọn ti tẹ̀lé fẹ́ẹ́nu tí wọ́n kọ́ tí wọ́n tẹ̀lé lànà ọlọ́ba ní kọ́kàn wọn sì yẹ kúrò lórí òdodo wọ́n bẹ̀rẹ̀ sí tálẹ̀ ṣe ìtàlẹ̀ ọlọ́ba ní ọwọ́ aburú débi pé wàá sàbúnà ànáwó mọ̀tàdù wọ́n ti sọnù wọ́n ti tẹ̀lé ìlànà àṣetánì ẹlẹ́ ló burú jù jàmá ẹ̀ tọ́ bá wà lórí àrùn àbí ti ń sẹ́lọ̀ tó sì àdìmíìtì lọ́kàn rẹ pé tó ń ṣe àṣìṣe ni ó súnmọ́ kó ronú pìwàdà kó tún bá ṣùgbọ́n ibi tó burú dé ni pé ibi tó burú sí ni kí àṣẹ ìta ní ọ̀sọ́ yẹn nù kọ́ ọ máa ṣe ń tọ́ ya gba sí ń tọ́ lọ́wọ́ bá fẹ́ ṣùgbọ́n káṣẹ ìta ní òtún wa máa fi yọ ọlọ́kẹ́ pé wọ́n gan lọ wà lórí ọ̀nà òdodo torí pé kò sí tó kó ronú pìwàdà nítorí ọbẹ̀ ronú pé àdàbí kọ́ tó ti wo pé lọ́kàn àti àwọn pé tó ń seun gan lọ́tọ́ ẹ̀dọ́ ní ìfura ó di bàbá dọ́rọ̀ ọlọ́njọ́ gbọ̀njà kìyàmà ọlọ́ba ni wọ́n pàdé náà ìlànà àmìlú ìnà àmàlẹ́ gbọ̀njà aláwọ̀ abá àmàdúrà gbogbo tó di gbogbo gbèsè ayé rẹ̀ ṣe ní wàhálà tó ló kóhùn ṣe tọ́lọ̀ ni ọlọ́ba ni gbogbo ẹ̀ aṣọ di òkútù kẹ̀kẹ́ tí ó bá kẹ́kẹ́ lọ lásán kò ní ẹ̀wà jẹ́ fún inú rò nípa àwọn tó jẹ́ pé àwọn wọ́n gbòfò jù níbi iṣẹ́ níbi ká ṣiṣẹ́ àwọn wọ́n gbòfò jù àlẹ́dínà bọ́ọ̀lù sáàrù fi àyà ti kú ní a àwọn ẹni tó jẹ́ pé ẹsẹ̀ wọn ti yẹ̀ kó lójú ọ̀nà ọlọ́run ọba láyé ṣùgbọ́n wọn ò ọ̀pọ̀ àwọn apá àmọ́ sọ ọwà nù aburú ká dáadáa lẹ̀ nínú ẹ̀sìn ìtọ́nà ọba pé ránẹ̀bí sọ́lọ́lá àlẹ́sọ́lọ́m tánẹ̀bí fi jíṣẹ́ ẹlòmí ò sì yapa rẹ̀ yóò sì dá nǹkan ní ilẹ̀ yóò wà máa láàgùn nídìí rẹ̀ tí ọmọ ṣe yóò fọ̀ṣẹ̀ ṣe yóò forù ṣe lọ́kàn tí ẹ̀sìn olójúlówó ẹ̀sìn lòún ṣe o àṣàṣe ìtaàní ti gba tí ìjójúlówó ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ó ti gbá dàmọ̀ tó fún ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá sọ wípé ẹsẹ̀ kúrò náà wò mọ̀ tẹ̀lé òní ẹ̀dọ́ ti sọ ni yóò sì mọ̀ lọ́pọ̀ wá lórí ọ̀nà náà lórí ọ̀nà lórí ìmọ̀nà náà kọ́lọ̀ bọ́ mọ̀ sì tiwa lẹ́ẹ̀dẹ̀ mọ́ nítorí di eléyìí inú lábẹ́ áyà inú tó yẹ ká pọ̀ ni pé ká gbìyànjú bá bá sí lágbára mọ́ ká mọ kí lójúlú wẹ̀ sí wa a sì lè mójúlú wẹ̀ sí wa tá a bá máa béèrè bóòlù ànẹ́bí àtàwọn sàábì rẹ̀ sì sẹ̀sìn bóòlù ànẹ́bí àtàwọn sàábì rẹ̀ sì sẹ̀sì wà láì nẹ̀sì tẹ́bí ó se tí ó fi bọ́ wájú ọlọ́ nẹ́bí sọ́lá àlẹ́ òsèlè nínú àdísì tó gbajúmọ̀ tó fẹsẹ̀ rìn lẹ̀ tánẹ́bí sọ́lá àlẹ́ òsèlè ní àwọn yahudi pín yẹlẹyẹlẹ nasara náà pín àwọn àdúgbò olóògùn sí seventy three ànẹ́bí ni gbogbo wọn wọ́n tọ̀ náà ọmọ náà wọ́n tẹ̀ anabi ni gbogbo ẹni tó bá dúró lórí ẹ̀sìn rẹ̀ bá nẹ̀bí àtàwọn sàábẹ̀ rẹ̀ ṣe ń sẹ́sìn bẹ́ẹ̀ lọ sẹ́sìn kò ní ọ̀bọ̀ hmm. kò ní ọ̀bọ̀ ọlọ́bọ̀ káwà fún àjàmà ọlọ́bọ̀ bá lè kọ́lá ní yàbá ní ádámà òhúrí nádàkùn ìdàkùnlé masjini wọ̀kùnrin wọ́ṣọ̀rọ̀ wọ́lá tó sírí fún innahu la yuhibbu al-musrifin ọlọ́pọ̀ bá ní pàlá ní yá bá ní ádámà ọlọ́pàá ní gbogbo ẹ̀yọ́ máa ádámà kòdó sí látàkùn ìdá kúlè masjidi ẹ̀mú ọ̀sọ̀ yín níbi ní masláṣí kọ̀ọ̀kan ìyẹn ni pé ìgbẹ́ bá fẹ́ lọ masláṣí ẹ̀fẹ́ lọ jọ́sí pọ̀lọ̀ ẹ̀wọ̀ aṣọ ẹ̀mọ́ lọ ní wòwò tẹ́ ẹ bá sì bẹ ẹ̀wọ̀ aṣọ tó dùn ún wò asọ̀tọ́ da ilẹ̀ ọ̀lọ́kẹ́ ilọ̀ ọjọ́sìn wájú ọlọ́ anabi sallallahu alayhi wa sallam ni almusalli yunadi rabba ẹni tí ẹni tí ń kírun ń bá ọlọ́wọ́ bá rẹ̀ sọ̀rọ̀ kọ́dà munajat ìyẹn ní pé kájọ dáwà kájọ sọ̀rọ̀ ní bẹ́ẹ̀ lọ́jọ́ wà pẹ̀lú ọlọ́ wọ́n ìlà ìmọ̀tàlù kì í ṣe pé àfi ọmọ ẹ̀dẹ́ ènìyàn jọ lọ àbáfọ́ ọlọ́run jọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣùgbọ́n níta ayé lásán tí wọ́n bá lọ́ba kan ní ó pè ọ́ sí meeting kan tó jẹ́ pé private meeting lẹ́sìn wa àti ẹ̀ ọ̀dá mi lójú pé látàlẹ́ ó ti mọ̀ aṣọ àṣọ̀tọ̀ wọ ìtọ̀ aṣọ yóò fi ti ọlọ́rẹ́mù ẹ̀bẹ̀kọ̀ kọ́lẹ́kì kọ́ máa ti kọjá pọ́ lórí iṣẹ́ rẹ̀ nìkan lásán ẹ̀ẹ́dì bí tó ti ṣiṣẹ́ pẹ̀tọ̀ mo fix àpẹẹrẹ àti ẹnìkan ó ní nǹkan kan tí wọ́n fẹ́ ká discuss sí in camera sọ pé ọ̀kàn ní dípọ̀ wa sọ tó fi ń sùn bọ ọkàn máa ń gbé lọ wọ́n kó tuntun aṣọ rẹ̀ wọ́n pé sásọ yìí sì bá ẹ tí mo fẹ́ lọ bá jókòó ká tó wá lọ́nà tó jẹ́ kó o lásẹ̀ dá wa ọlọ́ba ní kò tó zina tẹkùn àwọn olùmọ́ ní azina libas ẹ wọ́n sọ tó dùn wò lọ́ọ̀lọ́lọ́ ọlọ́ba pè lọ́sọ̀ọ́ ó ní inda kulli masjidi nígbà tí ẹ bá ń lọ mọ́síláṣí kọkàn yẹn ní pé gbà ẹ bá fẹ́ lọ kírun ah, imam ibn kathir rahimahullahu ta'ala lábẹ aya imam ibn kathir ni wàlẹ hàdìhì aya nínú táàrí mú lábẹ aya yìí wàmà wàrọ̀ rẹ̀ fi màánáà bìnà sunna àti táàrí nínú àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀ ká àdíìsì tó fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀kọ́ táàrí mú bẹ̀ ni pé yusta abu tajamul inda sọ́lá inú táwọn olùmọ́ ní ìta afẹ́ onípe kéèyàn ọ̀sọ́sọ̀ gbọ́ bá fẹ́ kírun wọ́sọ tó mọ́ wọ́sọ tó dùn wò àwọn afá yorùbá bá ní wọn a máa sọ pé aṣọ tó lè wọ̀ lọ́lẹ́ àná rẹ̀ mọ́ fi kírun aṣọ tó rí pé ọ ò lè wọ̀ lọ́dọ̀ àná rẹ pé ojú àmọ̀ tì mí mọ́ ìgbè lọ́dọ̀ ọlọ́ wọ́n ní wàlá sí yẹ̀mọ̀ yọ̀ wọ̀lú jùmọ̀ á wọ̀ yọ̀ wọ̀lú ẹ̀d ìmáàmù ìbùnú kẹ̀kẹ́ ni pàápàá jùlọ ìjọ dìmọ̀ àti ní kíni o àti ìjọ yídì wọ́n wá fẹ́ lọ kírun dìmọ̀ sọ aṣọ tó wọ̀ jẹ̀mọ̀ ọlọ́ọ̀bá ní aṣá kásì ọ̀ṣọ́ lọ ni bákan náà níjọ ìdí ká sí ọ̀sọ́ ká wọ́sọ tó dùn wò bọ́ọ̀lù bẹ́ẹ̀ bí káàkà kírun náà ní ká máa bọ̀ làlàbí àti tí bí ń sùn láti bí ọdún méjì ọwọ́ àtúfọ̀ yọ lò pé kásá tí ó sì raṣọ ìdíjọ́ alágbádá ọ̀rán sẹ́ni ọ̀rán léèsì kò ní wọ̀ lọ ìdí ẹni ibùdó kàṣẹ sọ pé láàsí ìyàwó ní pàápàá jùlọ wọ tẹ́ẹ̀sọ̀sọ́ lọ dímà àtìgbẹ́ bá fẹ́ lọ kí ìdí ìsìláàmù ẹ̀sìn mára ni ẹ̀sìn tí sì ń fẹ́ kí a má tàbùkù ara wa ká má tàmọ́lú àbí ara wa inú tí sì bóyàn láṣìírí tí sọmọlú àbíyàn aṣọ wà bẹ́ẹ̀ irú aṣọ tó ọba wọ̀ ní túmọ̀ bó ṣe jẹ́ ibùdó kàtíríà fáìmù azar ní ìnàlùmọ̀lábísà yóò ábìl àǹkọ́dẹ̀rẹ̀ làbísì your address is your address you nílẹ̀ ilé ìwòsàn sọ nítorí ìdílé ẹwọ tuntun dà wọ́n ní ìjọka kẹta mùsùlùmí kan bá yahudi kan dìyàn ìgbé islam ni ó padà sẹ́gun àwọn ẹ̀rí wà nù alkùránì àwọn ẹ̀rí wà nù súnà pa mùsùlùmí àbúrí ẹ̀yìn yahudi àbúrí bẹ́ẹ̀ ni yahudi bá ní ó ní bẹ́ẹ̀ ni ó ní tákùránì ń so òdodo ni àmọ́ kìí ṣe irú ẹ̀yin mùsùlùmí yìí ó ní àwọn kìí ṣe irú rẹ̀ lọ́lọ́run kìí ṣe irú rẹ̀ lẹ́bùrí àwa ìwúdí ó ní kí ló dé olódìjọ́ tí mùsùlùmí ń bá ń lọ kí àṣùgbọ́ àbí wọ́n máa ṣe lọ kí dímọ̀ ó ní jọ́ lẹ́lẹ́bùrí wa ìdí ẹ̀bá ni lọ mọ́ kí àṣùgbọ́ àbẹ́ ṣe lọ kí dímọ̀ bẹ́ẹ̀ sì pọ̀ nílọ bẹ́ẹ̀ sì ṣe sọ̀sọ́ lọ wọ́n lá máa sọ tẹ́ ẹ̀ lè jẹ́ kí wọ́n ẹlòmíì gbòó nífẹ̀ẹ́ kílẹ̀ ọ̀mọ́ pẹ̀lú aṣọ ọlọ́run rẹ̀ aṣọ tọ́lọ̀ fi kí àṣùgbà àìlẹ́wọ̀n kò ní bẹ́ẹ̀ kílẹ̀ ọmọ ẹgbẹ́ wọn rí ìrora sọ tó ń wọ yóò sì lọ fi já ṣùgbà fún pé kọ̀ọ̀kan ló kún ọlọ́ba ní fòdú sí náà tẹ́kọ̀ọ́ ìdá kó lè máa sí di ẹ sọ̀sọ́ níbi mọ́sálásí kọ̀ọ̀kan tí ẹ bá lọ àbí gbà ẹ bá fẹ́ kírun nígbà ẹ bá fẹ́ jọ́sìn fọ́lọ̀ inú asọ́tọ́ dá tíṣẹ́ rí àṣẹ wa lójú kòkòrò káwọ́ asọ́tọ́ jẹ́ pé aláwọ̀ funfun ní ẹbí ó sì wá náà àdìsí abdullahi bin abbas àtàwọn àdìsí mi anabi sallallahu alayhi wa sallam ni inna min khairi thiyabikum albir inú àwọn aṣọ yìí tó fi ń lo orin jù aṣọ funfun aṣọ funfun ọ̀dà kàmọ̀ ọ̀wọ́ pàápàá jùlọ gba àbáfẹ́ lọ jọ́sìn tó dé kò sí tó burúkú onídàlàbí ààrẹ kan tó dùn wò wọ́n lé tó dùn wò kìí ṣe tó jẹ́ pé ìwọ̀n gan máa tijú gan rí ọbẹ̀ nítorí ilé ìmọ̀ àfi kírun wọ́n gan kàkọ́kọ́ sọ́lélé ọ̀dà bẹ́ẹ̀ wọ́n àtúngbà mo fi wá sùkò ọ̀rẹ́ bọ̀dá kó ní dákútọ̀ máa bọ̀ jàlẹ̀bí àwọn fẹ́ pọ̀ bá mú wa onírú funfun ẹ̀gbọ́n tó wí onírú funfun irú ti fáàdù irú rẹ̀ lọ́ba mú wa mọ́ ní tọ́ àbíkọ́ bá ta gbogbo òwe èmi tẹ́ tó wọ́n bọ̀dá kí lẹ́fẹ́ mi sí wọ́n ní à ah, torí tọ́tọ́ bá kàn dé wọn bà lá lásàlá tó mú pé ọmọ bí kírun ẹ̀gbọ́n kan lójú ọmọ wa ló ti bá tọ́ bá jẹ́ kí ni kó sátìbá wákẹ́ tọ́ bá jẹ́ ti ìrùn ní kí ètò dáa ló kírun wájú ọlọ́run bá ló gbó sí ìdàlùmọ́sọ́lẹ̀ ẹ̀yùn láti rọ́pọ̀ ẹ̀ tí ń kírun ń bá ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ ní níkọ̀rọ̀ ọlọ́run ọba ní kọ́lá ní wọ́kúrú wọ̀ṣọ́rọ́bù wà látù sírífù ọlọ́run ọba ní ẹ̀jẹ̀ kẹ́ ṣùgbọ́n ẹ mọ́kọ̀ọ́jẹ́ ìlú àdá níbi à ń jẹ àmú hmm. níbi à ń jẹ ìbí àwọn oṣù ẹmọ́kọ̀dé ẹnu àlà ọ̀kan náà wá síwájú rere ní jama allahu àtìgbà kúláhù fi nísfi àyà wọ́n kò lú wọ́ṣọ̀rọ̀bù wà látúsírì ó ní gbogbo tí ń jẹ́ mẹ́sìn pátá lọ́nà wọn bá kó gbogbo ẹ̀jọ́ nínú ìdajì àyà ẹ̀jẹ̀ ẹmu ẹmọ́kọ̀dé ẹnu àlà ó nítorí pé ìtọ́pọ̀jù nínú tí kó bá láàbí ọmọ ẹ̀dẹ́ ènìyàn látara ń káàkiri ìyẹn pé tó ọba wa ti sọ ilé yìí wọ́n gan ti rà láàfíà fúnra rẹ̀ wọ́n ní tọ́jọ́ mọ́ àlàáfíà tara ọlọ́ọ̀bá kó gbogbo ẹ̀jọ́ kó tẹ́lẹ̀ kúlú ọṣọ́ọ̀bù wàrà tó sì ẹ̀jẹ̀ ẹmu ẹmọ́kọ̀jẹ́ ẹnu àlà ìsọ̀rọ̀fù lọ́nà méjì ni kíkọjẹ́ ẹnu àlà níbi jíjẹ́tọ̀ àbí kíkọjẹ́ ẹnu àlà níbi kámọ́fara ní ìtara ń fẹ́ nínú oúnjẹ àti táwọn gbogbo ẹ̀ nínú ìsọ̀rọ̀fù الإسراف في الإباحة أو الإسراف في تعليم ما أهل الله àlèyàn lè kọjá ẹnu àlà níbi pé kọ́ máa dun ara rẹ̀ ló ń jẹ tára ń kó sí lágbára rẹ̀ òun rò pé zuhudu ni kìí ṣe léhùn làwọn àfáà ká kù sí zuhudu wọ́n jọ kán lọ àwọn sáyẹ̀ fúlẹ̀ rẹ̀ èkí ni ìtumọ̀ zuhudu zuhudu yẹn ní nífàlì ní pé káráyé sá wọ́n ní tí ń jẹ́ zúúdù ní pé azúúdù zúúdù fi haram wọ́n ní tí ń jẹ́ zúúdù náà ní pé kó orí haramu sà ìdí tó jẹ́ pé wọ́n nù tẹ̀síìrì táwọn olùmọ́ fún wàlá túsìrì fún wọ́n ní wàlá tàkùlù haraman níbi ọ̀jẹ̀ òmù wọ́n jẹ́ haramu lóògbà bá ti jẹ́ halal tí ó sì kọjá àwọn bá tára rẹ̀ ń bẹ́ eléyìí kò tó burú sẹ́rí àfaramọ́ tàbí tó gbọ́ ara rẹ ní tara ń fẹ́ tó sì lágbára rẹ nínú oúnjẹ lórí tí oúnjẹ tọ́tọ́ eléyìí òun náà sì kí o ó ti ṣe tọ́tọ́ ó ti tẹ̀lé òfin ọlọ́run ọ̀pọ̀ tí ẹnu àlẹ́ lánàá lánàá ìtawà náà nílé máa wà ní fíìdì àwọn ní elétò ìlera ó ní pé <laughs> ìtawà sábà ló ní pé ebi ebi ní máa fa ọ́rsà ní kí wọ́n jẹun lójú ọjọ́ ọmọ sì kí ní máa fa ọ́rsà mo á ń gbọ́ professor kan ní charles alana professor nursing wọ́n sọ pé kéèyàn jẹun kọjá tó yẹ gán máa fa ọ́sà mọ́nítọ̀ wàhálà dé onítẹ̀yọ̀ bá máa mọ́nítọ̀ jẹ ti jẹ kó gbogbo ẹ̀ tó bá kẹ̀ ti jẹ gbogbo ẹ̀ kó sá máa jẹ kó máa jẹ bí orí adìẹ orí adìẹ yìí ó sẹ́mu kó orí adìẹ yìí bá jẹ́ ń tóbi tó bá ṣe báyìí ó tún yóò tún bẹ̀rù sáré jẹ́lẹ̀ ìgbẹ́ ògbẹ́ ògán ó lè kó bá àlàáfíà yẹn àti káàfà ìsọlọ́jọ́ tó ti gbé àsọ́gbọ́gba ìlọ́sọ̀ọ́bẹ̀ ó ní àkùránì ti sọmaráìsì gbogbo tí ń jẹ́ àlàáfíà rẹ̀ síbi sọ́jọ́ jẹ àti sọ́jọ́ òun tẹ́lá máa ń sọ ilé yóò sọ àlàáfíà rẹ̀ ní tọ́pọ̀ yọ́mọ tí ó jẹ yọ́mọ tí ó mú ṣùgbọ́n tí máa sábà sáwà pẹ́ bí aláìsí oní nutritionist lẹ́sìn ọtí ti wí ni pé ọ̀pọ̀ áfíríkà ibi tá a ti sí mú bí oúnjẹ ni pé ìjẹnu wa ń fẹ́ là máa wò kí ṣe tára wa ń fẹ́ kí lọ ẹnu rẹ̀ ń fẹ́ ìlọ́dà láàmù kọ̀bá àpálá àìsábà fura yàtọ̀ sí aláwọ̀ funfun aláwọ̀ funfun ìtara rẹ̀ fẹ́ lóhun máa léjú nílé fẹsẹ̀ pé oúnjẹ aláwọ̀ fún mi táwọn bá já tutù dànù ni kò sí yọ̀ kò sí yọ̀ ń bẹ́ àtù dànù kọ̀ láta ẹ̀mí tí ọ̀rẹ́ ìjáṣà ẹ̀mí ẹ̀ pẹ́rẹ́ gbogbo ẹ̀ látù dànù torí pé jẹ́nu tí wọ́n fẹ́ lọ́dà wa láàmù kí ṣe tára wa ń fẹ́ lẹ́tọ́ tẹ́ pé àkíkà tó sì yẹ kọ́ jẹ́ ni pé ń tára wa ń kọ́lọ̀wọ́ san ọ̀kan lọ àwọn doctors wa lẹ́sẹ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa àwọn tó yẹ kí kámojútó òórùn bá ní òórùn mú tó wọ́n sọ̀rọ̀ pé inú ibi tí àwọn ẹ̀wọ̀ sì ṣe ọ̀nà ni pé especially tó òórùn bá mú jù àwọn nǹkan adùn adùn yìí ìmọ̀ kó bá làáfíà ìyá kan ní hàn wọ́n ní kọ́lá bí ẹ̀zámù tó wọ́n ní mọ̀rìtínà mọ̀rìtínà kùmọ̀ àwọn ká mọ̀rìtínà kó ń jẹ àti àlàáfíà ni wọ́n ní wọ́n máa fa wàhálà onítọ̀ ṣùgbọ́n ẹnu wá ń fẹ́ àwọn òkú àbí bàtà rẹ̀ àbọ̀ ìdí rẹ̀ wọ́n ní kọ́dà náà inú tí kó bá làáfíà ó náà ní omi tó tutù jù ẹ̀rọ lómi kàkárá ní ọmọ ọrún ìpẹ́ ooru nílágbà tí ń pe kẹ́mu rẹ̀ àtọ̀nà fún kànfẹ́ ni kò sí tọ́kẹ́ pẹ̀lú ara ilé tó jẹ́ bí anabi sọ́tọ̀ lọ́wọ́ àrẹ wọ̀sẹ́lẹ̀ bí ẹbọ́ sí wọn tàbí sí àbúrò bí ṣọ́ àìbá nàbí àjẹ́dì anabi sọ́tọ̀ lọ́wọ́ kùlú wàṣírọ́bù wàlbẹ́sù ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tọ́tọ́ ẹ̀mù tọ́tọ́ ẹwọ́sọ tọ́tọ́ sọ́rùn yìí wátàsọ́dàkù ẹ̀sìsẹ́ sàárà ṣùgbọ́n kẹwa sọ́ra gáírá màtílẹ̀tí wàlásàr àwọn ìgbẹ́rì màtílẹ̀tí wàlásàr ẹ má se jẹun kọjá ẹnu àdáwọ̀ bákan ẹ má sì wọ̀sọ tí ẹ mọ̀ wọ̀ ní wàn fáàlì tọ́jẹ́ pé ẹjọ́ bá ti wọ́rú tí yẹ́ bá ṣe tú lánàá ẹjọ́ bá ti wọ́rú tí kọjá mọ̀ kankan ẹ má sì bẹ́ẹ̀ o àmọ́ kéèyàn ọ̀jẹ̀ tọ́tọ́ kéèyàn òun tọ́tọ́ kò sí tó burú ní òfin islam anabi sallallahu alayhi wa sallam lábẹ́ pé ká tá àjẹ ká sọ ń tá àmù anabi sallallahu alayhi wa sallam ni máa mala abnu adama wi'a'an sharran min batnihi anabi ni kò sí kọ̀ǹtẹ́nà kan tọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn pọ̀kún tọ́ jẹ́ aburú fún tó tó kùn rẹ̀ kò sí kọ̀ǹtẹ́nà kan tẹ́yà pọ̀kún tọ́ jẹ́ aburú fún wà láyé tó tó aburú kó pọn ikùn rẹ̀ kún ẹlòmí ọ̀jẹ̀ ń láwọ̀ ikùn sí nílé dìde kí a sá mú anabi sallallahu alayhi ni aburú gbáàlú jẹ́ fún kùn rẹ̀ anabi sallallahu alayhi ni بحسب أو حسب ابن حسب ابن آدم أكلات يقمن صلبه ó ti tó ọmọ ẹ̀dẹ́ ènìyàn in tó jẹ oúnjẹ tó jẹ tó kàn fi lálàáfíà ìní tó sì tó fi lágbà tó fi ní strength kí é sì ẹ̀sẹ́ sí pé kọ́sá máa jẹun bí mo ṣe rí anábì ni kàn jẹ́ tí ó ìwọ̀nba tí ó mara rẹ̀ lálàáfíà ìní tá a fẹ́ fa in kánà fa ilẹ̀ láàmà hálà tó bá jẹ́ pé ó ti di túláàsì àṣàjẹun àṣàjẹun túláàsì lílé o ànẹ́bí wa ní kọ́ wá gbọ́ ìlànà tẹ́lẹ̀ ó pọ̀ tó bá fẹ́ sọ àlàáfíà ara rẹ̀ wá pé ikùn rẹ̀ sí mẹ́ta pàtólu fún lẹ́tà àánú ìdá kan iná fi jẹ sí wàtólu fún lè ṣàràbì ìdá kan nù ìdá ìdá kan nù méjì tó kù kọjá ẹni tó mi ìtòhùn wàtúlùsún lè kíni o wọ́n ni wàtúlùsún lè náfàsì ìdákẹ̀ẹ́ta yókù ètò fìlè máa mí má fara rẹ kún débi pé ó tó àwọn fìtílá túláàsì mi ẹlòmí bí ó sì para rẹ kún tí ọmọ mi pẹ̀lú hẹlẹ́ yóò sì tún bẹ́ẹ̀ náà gbogbo eléyìí nípa rẹ àgùrá ti sàlàyé gbogbo eléyìí fún wa ọlọ́ba ni wọ́n kúkú wọ́ṣọ̀lọ́gbù wà látùsílì fún torí pé kí ni ó kí ni òun fún gbogbo mùsùlùmí pé dájúdájú ọlọ́ọ̀bọ̀ ọba ní kí ọlá kò fẹ́ràn àwọn ẹni tí wọ́n kọjá ẹnu àdá níbi òfin ọlọ́ níbi ń tọ́ wọ̀ níbi ń tọ́ jẹ níbi ń tó mú mọ́kọjá ẹnu àlà mọ́kọjá ẹnu àlà lọ́nà méjì mọ́kọjá ẹnu àlà níbi kọ́ jẹ kọ́ jẹ kọjá ń ta ni ọ jẹ kọ́ ọ kọjá ń ta ni ọ mọ́ sì kọjá ẹnu àlà níbi pé ọ ń sá fáwọn nǹkan wọ̀nyí níbi àtúrí kọ́ ọ ráyé sá kọ́ ọ wá múra rẹ̀. àbí tọ́lọ̀kọ́ bá se lẹ́tọ̀kọ́ kọ́ wá sí ilé ìwọ̀n lórí ara rẹ̀ ìyẹn ni pé wà láàrin ọ̀ká ànàbẹ́ ní adarí kàkọ́ wa wà láàrin ìwọ̀nba tọ́lọ̀ bá ní ọjẹ́ tọ́lọ̀ bá sí jẹ́ ìwọ̀nba tí ó sì wọ́n láǹfààní mọ́jẹ́ tí ó pọ̀ ọ̀la mọ́ sì dùn ara rẹ̀ ní tọ́tọ́ ló ń jẹ nítorí pé wọ́n rúkọ ọ̀rá yìí sá abàdà kọ́lọ̀ bọ́ sàmọ́nà gbogbo wa ọ̀nà àwùjọ ara rẹ̀ ọ̀dùnbà ìṣẹ́ àdúrà tọ́lọ̀ bá bá mú àdú ọ̀nà bá tẹ̀síwájú níbi ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tó ti ní man haramazina tọ́lá kúl man haramazina tọ́lá ìdẹ́tì akọlọ́jà ní ìbáàlì ọlọ́mú sí wá ní ẹni tí ó sẹ́mi dọ́là ọlọ́mú sí wá lẹ́ni tí ó jẹ́ abẹ̀mí lọ́dọ̀ọ́lá abẹ́lẹ̀ ọ̀bọ̀ ọba àlejò ọlá ogun tó à ń kọ́ wá sí ọlọ́ba jáde máa ń lò ọlọ́ba má sì wá lẹ́ni tí ó gbọ́ àgbọ́gbọ̀n tìlù ọlọ́ba má sì wá lẹ́ni tí ó gbọ́ wá sí tí ó gbọ́ ti kú sí ọlọ́ sí wá lẹ́ni tí ó gbọ́ tí ó sì lò ọlọ́ba ojú ó wá láǹfààní láyé kó tó já bí èrè rẹ̀ pàdé níjọ́ ọ̀gbọ́n láti bá lè bẹ̀rẹ̀ nǹkan tàbí méjì àníkọ́ta méjì ṣe àwọn níbẹ̀rẹ̀ tàbí lónìí ọ̀sàlẹ̀ nípa ìsìn àbí ìdáhùn tí ọlọ́wà sí fún àwọn ọjà ìrìn nígbà àwọn tí ń ṣe tàwà fi mú náà arífáyé òde ní nẹ́ẹ̀sì tàwárí ìgbà pé àwọn obìnrin tó lè àtàwọn àpàdé wọn ní látàrí àtúrà ti ṣe nípa pípé ìlú abẹ́sára bí ọmọ abẹ́sára fọmọ ọjà wọ́n jíròrò kókó rẹ̀ ẹ̀rìn kó òkú sàdúrà ìgbẹ́ wọn jẹ́ kàdúrà sí ìgbà

qul inna allaha la ya'muru bil fahsha wallahi al fahsha lele hmm. agbada kí ló kí ló bá débi pé ọlọ́wọ́ kò ní gbàdúrà orí bọ̀bá bọ̀rọ̀ rẹ̀ wò nítorí délé gbogbo ẹtí máa ń sọrú báyìí ẹ̀ta àkọsọ́ mọ́ ni pé kí wọ́n pààyàn lọ ilé ò lè jẹ́ lànà ọlọ́run láíláí ilé ò lè jẹ́ lànà ọlọ́run láíláí ọlọ́run sàmùnà ọlọ́run jàdà náà. Bọ́dà Súnà. Ìbéèrè tí bàbá ṣe ní olórí ìwádìí tí a ṣe ní ìgbẹ̀ka. Ó ní pé èèyàn onímọ̀ lu bóyá bí àwọn òṣèlú náà kó máa lu owó ìlú máa ráwọn ní ẹ̀ka àbí sọ́mù ẹ̀ka àbí àfihàn kan wá sí. Ó ní pé nínú ọ̀rọ̀ tí àwọn ìbá wọn sọ wípé owó ẹni, owó olówó owó ẹni como máa rò wípé ó tóbi pé òun ò ìjẹ́ ló dá padà fún àti ṣe sàrà ìbéèrè ló lọ sórí irú onídàájọ́ rẹ̀. ìbéèrè tó béèrè rẹ̀ ti ká méjìlẹ̀ kà papọ̀ sójú kan náà wọ́n nínú ta sọ aṣọ pé ibi kí òkú olùkóló òfin náà ní mọ́kà bẹ́ẹ̀ ti sọ ẹ̀kan sọ púpọ̀ yá owó ìjọba náà ìyàtọ̀ wà lórí pé ẹ̀tọ́ wà lórí ìjọba pẹ̀lú owó ìjọba under authority ìjọba ọ̀rọ̀ èèyàn mọ́ká àbíjọba ara àwọn èèyàn mọ́ká eléyìí kìí ṣe láǹsọ̀ bẹ̀ẹ̀ kéyìn ò dí owó ìjọba òrùkọ ẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ pẹ́nu tó ń wọ́n fi ni pé lápò òun òun ráwẹ̀ yẹn lọ mọ́ká tó lè hàláàlì owó yìí eléyìí ò ní jọ́ tó ṣùgbọ́n bèrè tẹ́ wá ṣe lórí pé ọ̀rọ̀ yorùbá yorùbá máa sọ pé kọ́dà àwọn amọ̀ sí ládùúgbà pé owó olówó owó ẹni kọ́dà ọmọ fi kàn wọ́n wà àbí inú owó tí èso owó yẹn kéèyàn fi sí sára owó lówó ti ń bẹ lọ́wọ́ wa oríṣi méjì lọ ẹ̀kọ́ jẹ owó tí wọ́n yá wa ń bẹ lọ́wọ́ àmọ́ kìí ṣe tiwa ni lágbájá lọ yá o àti owó tí wọ́n fún ọ pé àmọ́nà ni bá ń fi pamọ́ lófin sẹ̀ríà lófin islam tí wọ́n bá fún ọ lówó pé owó ìbá ń kó pamọ́ tí wọ́n sì gbangba pé màá bọ̀ kó pamọ́ ọ̀tọ́kọ̀ náwó kọ́dà kò tọ́kọ̀ ọ̀sẹ̀ jẹ́ ń sẹ́ndì mẹ́ nítorí two hundred naira tó kó wá mo sì á nídìí twenty five thousand naira ẹ̀jẹ̀ sáré sẹ̀ ní kọ́kà gba five thousand naira kí sátìkú five thousand fún mi ló fi ìṣẹ̀rí àkọ́tọ̀ irú owó bẹ́ẹ̀ òfin tó dé yàtọ̀ sí owó tààyà tẹ́lẹ̀ owó tí wọ́n fún yàn bá ń kó pamọ́ à ń pè ní àlùwàdá àwọ̀ àlùwàdá ẹ̀yà àbí wàdí à bẹ́ẹ̀ bá tọ́jú owó bá a ṣe tọ́jú irú owó bẹ́ẹ̀ lápẹjú èèyàn fún yín ní ten thousand naira one thousand naira note ó sì fi sí ẹnvọ́lọ́pù ní ẹ̀dá pẹ̀lú àfi pamọ́ mo wá mú wò ìfọ́kàn ìyẹn ni pé ìsẹ́ǹdì rẹ̀ yìí mú bẹ́ẹ̀ mo wá lọ tọ́jú rẹ̀ bọ́yá sínú ìsàlẹ̀ àpàtì mi àbí inú lọ́kà ni mo ti mọ̀ nínú kádàrọ̀ ọlọ́run kí kan wá sí tó gbowó lọ bọ́yá wọn ò ní fọ́lé kọ́lọ̀ dáàbò lọ wá wọn gbowó lọ àbílẹ̀ jó owó jó mọ́lé lófin ṣẹ̀rí à kò sẹ́tọ̀ eléyìn ò lẹ́tọ̀ àti wá sọ pé wà láwọn sanwó tèmi kò sí tọ́kàn mi o tàbádé kóòtù ṣẹ̀rí à ń jábẹ̀rẹ̀ ni pé ṣe owó tó fún ọ kí ni àdéhùn yìí láàrin rẹ̀ ó ní báwo tọ́jú rẹ̀ ni àmọ́ náà ló fún mi a sì ṣèwádìí adájọ́ ṣèwádìí ó rí pé ọ̀tá ọ̀tá bá pẹ̀lú owó ló fi ṣẹ̀rí àwọn òní dáhùn padà torí pé ojúlówó owó rẹ̀ náà ní bẹ́ẹ̀ tó fi pa àmọ́ náà lò fún un ṣùgbọ́n tẹ́ ẹ bá ti lè ṣe mistake ò ti ṣẹ́ṣẹ́ ń dì ń bẹ́ẹ̀ ó tí mo fún ọgbọ́n lọ sí bẹ́ẹ̀ wọn láì mo kẹsàn-án rárá sẹ́ẹ̀fà mo dẹ́ náírà méjì ń bẹ́ẹ̀ ni o ìní mo bá kó sí ibi kíní ibi títí ń sàlàyé lọ ìní kankan bá dé ládọ̀ adájọ́ òṣèlú tó ti tà á dáná ọ̀dà òun rẹ̀ padà gbogbo òun rẹ̀ lọ́sàn torí pé o ti tọ́ gbowó tèsè jẹ́ ṣùgbọ́n tó bá fún ọ ní àwìn ọ̀yáwó lọ́dọ̀ rẹ̀ tẹ owó nkèése ti ẹni náà ọ̀yá ni ìyẹn láǹfààní àti bò torí pé gbàrà tí mo ti gbàùn nǹkan kan ọba àsowó ọ̀daràn yẹn kí lówó padà fún lówó ọ̀ràn yẹn lọ́jọ́ kí n dá owó padà fún lówó ìdí ni ó jẹ́ pé ọ̀kan náà àwọn sàhábà nígbà wọn lọ́ọ́ ìta ara rẹ̀ ọwọ́ àánú àwọn olówó nù àwọn sàhábà ìgbà tó wá kú àdìsí mẹ́rin sọ ọmọ rẹ̀ wọ́n ń ròyìn pé owó àwọn èèyàn sẹ́ sí bàbá mi lọ́rùn tó pọ̀ ìwọ́n yà wọ̀ ẹ̀ta kó ló sì jẹ́ olówó la mọ̀ sí ó ní bẹ́ẹ̀ ni ó ní tẹ́yà bá wá sí ẹ̀tún lówó la mọ̀ ní garanti ká fowó pamọ́ sọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kọ́ nítorí ayé báwọn èèyàn sì wà eléyìí nítorọ́ kọ́kọ́ pàǹkọ́lọ́ mo pé tó bá sẹ̀ yàbá kan dé ò ní sẹ̀ wàhálà tí ìrówó rẹ̀ gbà wọ́n ní táwọn èèyàn bá wá mo fẹ́ kọ́ ọba nkówó ìlọ yọ wà ní àwàdí àtún àmdẹ́yìn owó tó kó wáyé ṣé kí n bọ́ kó pamọ́ ni hmm. àbọ̀ fẹ́ yá mi lówó tí wọ́n bá ní àbọ̀ kẹfẹ́ kọ́ ọba nkó pamọ́ ni yóò ní àyè ò kó pamọ́ mọ́ rẹ̀ ṣùgbọ́n tí bá ní mo fẹ́ kọ́ ọ̀yá mi ni yọ gbà lọ́wọ́ rẹ̀ torí pé wàhálà bá ń kó pamọ́ tí ọmọ tọ́jú rẹ̀ omi ò lè ṣe wàhálà ilé o ìtí sọ fún wọn nù aláàkọ́ nítorí pé ọkọ̀ gbọ́dọ̀ fọ́ọ̀kàn ẹlẹ́ẹ̀kejì ní pé ẹn tó kó púpọ̀ pọ̀ kówó lọ sáábẹ̀ òun wo kí láǹfààní tó kó wa torí pé tí kankan bá sowó rẹ̀ ètò ọkọ̀ kó fún mi kí n bọ́ kó pamọ́ tí kankan bá sowó rẹ̀ tí èsè pé mọ̀ọ́kà fífa nẹni olówó kankan bá àbí tí wọ́n bá kẹsàánù rẹ̀ àbí tí wọ́n bá kú tí wọ́n mọ́ bí mo kó kọ̀ rẹ̀ sí pẹ̀lú owó rẹ̀ ó di nǹkan mi ṣùgbọ́n tó bá jẹ́ gbèsè ni tó bá jẹ́ kọ́ ọ̀yá mi ni lópin bó ti yá mi o garanti wà pé mo gbọ́dọ̀ dáwò rẹ̀ padà fún mi inú ọmọ rẹ̀ sọ pé lẹ́yìn ikú wa bóun òun bẹ̀rẹ̀ sí san òun bóyì ibi tí mo lọ ni pé owó tó wà lọ́wọ́ àtàwọn kí èsà wà láàánú bákan méjì tó wá jẹ́ pé aláàánú ìyá wa àlejò ṣùgbọ́n ọkàn ìyá wa ọkàn fún wa pé bá ń kó pamọ́ àwa náà lè lo píríncípù sàhábì o ebi àwa lè máa mọ̀ so ń bọ̀ tó bá ti mọ̀ kọ́ ìyá mi ìnà títí tó lò nídìí rẹ̀ yóò ti kátó ṣe léyà mo fẹ́ gbowó kátó ṣe léyà títí ìgbò àwọn ọ̀dà náà ti ń gba july ọba ìparí ìparí july máa náwó rẹ̀ ìyá mi ni kí n náà parí july ń fọ́ lówó rẹ̀ káyé jù kọ́ náà ló fi ṣẹ̀rí àwọn ṣe tó ṣe ó kú díẹ̀ káàtó ọláwùtà àlàáda ìbéèrè méjì náà àlàáda. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم